بسم الله الحمد لله الذي بنعمته أصبح فكرة الإسلام وكلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى أئمة الذين إبراهيم وما كان من المشركين صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìtúsíkíyàwó rẹ̀ iná ìyá ríra láti mọ́ lẹ́yìn tó yẹ ká fi bọ̀ sí fún un. أقول الحياة المصاب والنبي محمد صلى الله تعالى عليه وسلم سيد الأنبياء والمرسلين أصلا الوضوح النبي المقتدى أصلا الوضوح الشفاعة

Muslim makhluk tidak sedikit Musnabako tidak sedikit So ada yang mau beriman sekalinya So ojo ayo itu kita masuk Aku bayani kita sekali Perilaku bimani Anda simani Lalu wakata Dan berani Semakin ini Pak Untuk wujud Allah Bukan ini pàtàkì tẹ̀ kí a wò sí. Tí a bá wo bí àlàyé tí a bá wò wá tí fi ń lò náà parí kí aláṣẹ kan wá láṣẹ lórí ìsìn náà. Òmìnira lórí ìṣọ̀lá àti ìjàrá. A ti rí ọlá èyí tó pọ̀ tí ilẹ̀ ìgbà máa ń gbèrò ní ìpò ọ̀sán kìí sí láti ẹgbẹ́ gbogbo tí a bá wà pátá. كما صلي كما صلي لولا ولي أقاكم لولا ولي أقاكم Sirjati dirihi asdaqi Maka Nabi Sallallahu Alaihi Wasallam menyebut jemaah ah, Apa eh, yang mau apa ini Ini memakai merokok cukup selain itu kan ah, Kemasan ini jemaah Kemudian jemaah dari kuat Masalah sih olùwà sọ̀tún láti fún ìyẹ́rẹ́yẹ́rẹ́ látara àwọn jamaat ètí àwọn gbogbo mọ́sálásí kọ́lékọ́jọ́ rẹ̀ ọ̀kùnrin àlùkò màsáré bí àfìdé ilé ìṣẹ̀lẹ̀ tí ó mọ́jú òun ẹ̀sìn ní ọlọ́lá. ẹ̀wọ̀n á ní ìlú jamaat àáníkẹ́sí àgbéga ìlú náà ní abẹ́rẹ́

wáyé wáyé láti ní bẹ̀rẹ̀ láti mọ ọgbọ̀n tí ó Islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àsìkò náà pọ̀ nípa bí wọ́n ṣe ti yáwó ẹni tó ní jáwé àkọ́kàn siapa yang bẹ́ẹ̀ ṣe ìmáàmà tó bẹ́ẹ̀ máa sáré pẹ̀lú alẹ́ àkọ́rin aláwọ̀ ọ̀rọ̀ ìpè ọmọọ̀rọ̀ òkúkú sọ̀dá fíkú sọ̀dá sọ̀rọ̀ àwọn ìdájọ́ tó tú ibú tèrò ọ̀pọ̀lọpọ̀ yàtọ̀ sí onílé ọba àríwọ̀jẹ́ èyí gbajúgbajà lónìí oyè ẹ̀sìn lónìí ó ti di oyè ayé ó ti di oyè ayé ó ti di kó ṣe pé àwọn ẹbí ti tẹ ara wọn torí ẹ ẹbí níjẹ ìmáà ẹbí níjẹ ìmáàbí ẹbí níjẹ tẹsílẹ tẹ̀wọ́ wá sókun àwọn tó ń jáde yóò ó lè dé ìsókun ní sí oúnjẹ fún mi wọn. ṣùgbọ́n wọ́n ṣàlàyé wọ́n ṣàlàyé wọn pé àwọn àwọn jẹ àwọn kan yìí. ìlú tó ń tẹ wá lẹ kí wọ́n ní omi báyìí ẹ̀rẹ̀ ní òkú rẹ̀ ní ìmọ̀ ẹ̀rẹ̀ ní òkú rẹ̀ ní ìmọ̀ ẹ̀rẹ̀ ní òkú rẹ̀ ní ọ̀rọ̀ yóò yá. sí kí wọ́n rẹ̀ sì ní ọ̀rẹ́ ìjọba wà ní ìgbà Ya, kí wọ́n á lè wọ̀ bọ́ kí wọ́n ṣe kò fúlẹ̀ tẹ̀síwájú ní ẹ̀kọ́ ẹ̀sìn lọ. Wọ́n á lè ní ọmọdé ìgbàlódé lórí òsínlẹ̀. Bí ìtẹ́lẹ̀ tó bá ṣẹ̀ lórí ìlú ẹ̀kúnlẹ̀ ọ̀rẹ́ ẹ̀yọ́ gbẹ̀yẹ rẹ̀ àti ìtàlẹ̀ ọ̀rọ̀ lórí ra. Àwọn aláìlẹ̀ kò bí ìsinmi ẹjú kí wọ́n yọ̀ lọ sí ìlú rárá. Àwọn lẹ́yìn sí. Ìmáà gbọ́dọ̀ ikú ti ìbẹ̀rù àgbọ́yé ẹ̀sìn ìbẹ̀rù. Bákan náà ni pé ìgbà tó fẹ́ ṣe ìdùnnà tí ó wà tó bá wọn yẹn, kò gbọ́dọ̀ jẹ́ ẹni ọ́fẹ́rì sínú epo. Kò gbọ́dọ̀ jẹ́ mo ọ́fẹ́rì sínú epo. o si sì ṣe ẹ̀kọ́ ní sí ìgbẹ́ láwùjọ. Àwọn ọ̀gá ń bẹ ìbámu náà wọ́n pera wọn, ṣùgbọ́n àyíkọ́ yìí dágbára wọ́pọ̀ nígbà tí wọ́n máa ń pè ní ìmáà tó lọ kọ́ ọ̀gá pé gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó wá pé ìpàdé ayé tẹ́lẹ̀ àti sílò wa á sọ̀rọ̀ ìwà wọn padà á sọ̀rọ̀ ìwà wọn padà so nínú wọn wọlé so ìmáà ti wọ ẹgbẹ́ káàkiri nígbà bẹ́ẹ̀ káàkiri ní wọ́n á bọ̀ káàkiri ìwà àwọn ìfọ̀n pọ̀ ẹ̀rí lè ti fọ́n fẹ́

ilé ìṣẹ̀lẹ̀ yóò máa yà ẹ́ bá wà á ní ìmúlẹ̀ lọ sí ìwọ̀n lọ́wọ́ òṣèlú olúbẹ̀rẹ̀ òkú yìí kí ló bá àwọn ọmọ lẹ́kọ̀ọ́ sí alónílá ẹ̀rọ omi òkú yìí àyè ló ká yẹ ní ìgbà tàdà ẹ̀rọ káfà lójú dúdú ìdẹ́ ìyẹn ló wáyé ẹni tí ìpínlẹ̀ ní ìmáàmù àwọn olùsọ́láṣí òkú náà kí mo tó jẹ́ pé oúnjẹ lọ́wọ́ àyà ara rẹ̀ ìkọ́pá ní ọ̀wà lára rẹ̀ etí péjú oríṣiríṣi ti ṣe àwọn kan ìyá ìwọ́ gbé àwọn ilé ìkọ́ àwọn ilé ìmáàmù. sùnẹ́ ìpínlẹ̀ wọn ṣáájú yóò lè àgbọ̀ ọ̀hún ní ìta àìsàn àwọn tó lè ka sí ọlọ́ ọwọ́ abúlé ọjọ́ nígbà tí wọ́n ń bí wọn bẹ̀rẹ̀ sí sọ́ọ̀tù tó a ti ká tí a bá yẹ wọn gba ilé yìí àbí nígbà tó sì máa ń lo ìwọ́rọ́ kó wọn ẹni tí ó ti ìmọ̀ ọgbọ́dọ̀ tó kọ́ àyíká o ọgbọ́dọ̀ tó kọ́ àyíká ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ ó sì máa pa àwọn ìdájọ́ ìdíje ọ̀pọ̀ ìlú nígbà ọ̀gbẹ́ òṣèlè ìdájọ́ òṣèlè yóò mọ̀ pípọ̀ yẹ́ ní yàtúbí ìsàlọ̀ ọ̀sẹ̀ láàrin ìdásí ìlú oríṣiríṣi àwọn ọ̀gáyé ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ ìmáàmù lónìí tó àyíkọ́ oríṣiríṣi la ní àwọn ẹgbẹ́ púpọ̀ tó tó sì jẹ́ pé àwọn ọmọ ìdarí mọ́sálásí ọmọ ìdarí mọ́sálásí bẹ́ẹ̀ sì ni wọ́n gbé lọ́wọ́ ọ̀tá ti dé sí ẹ̀kọ́ bí káyọ̀ ìdánwò bí káyọ̀ olùkọ́ sáfà ọ̀wá yà wọ́n pé àwọn oríṣiríṣi táwọn sọ̀rọ̀ ونعملهم بهم السنة النبي سنة النبي ونعملهم بهم تايوكي تي هاو سيروي Yesu àti ìhàwọ̀ ìṣẹ̀lẹ̀ olóògùn náà ní àgbà orí oṣù rárá ọ̀pá ọ̀mọ́ra wọn. Ogun tó pọ̀lọpọ̀ ń wá lọ sí bí ó wà ìjẹ̀lú. Ìtú wọn máa wá lọ́yà ọ̀rọ̀ sọ́wọ́ ilé orúkọ fún èdè bí ó wà ìjẹ̀lú. Púpọ̀ àwọn ìpárá ọ̀rọ̀ ìgbàlódé àgbáyé torí pé bọ́lá fúnra ẹ̀ wà kánú ìṣòwò àṣàrò ìdè làwọn àwọn àjọ ní ẹ̀rọ àwọn ti rí pé á kò tó rẹ̀. torí pé nígbà tí ẹ̀rọ wà kánú ìṣòwò àwọn àṣírá tọ́lọ̀ ti fi ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn àjọ wá ní bí àwọn ṣẹlẹ̀ bá wọn á rí sí i bá wọn kò sí wọn. wọ́n wá wò pé ní ìṣẹ̀lẹ̀ sí ìlú ìgbà tó ń rí ayé tó ń gba agbára àwọn ọmọ ọmọ ọmọ ọmọ gbogbo ẹjọ́ ọ̀rọ̀ bá wọn wọn wá kára káàdì bóyá ẹnu àsìkò èdè káàkiri ẹnu ní ọdí wa lórílẹ̀ tó wá káàkiri ìdíwọ́n tó ń rìn káàkiri ilẹ̀ bí wọ́n ti máa dé ibi tí a lè sọ̀rọ̀ ọ̀rọ̀ àbẹ̀sán àti ìkókò sókè lọ́wọ́ àlejò ìlú àṣùpá lọ́wọ́ báyìí kọ́ àwọn àti ìdúrà dákẹ́ àwọn ìdúrà dákẹ́ ìjà lọ́wọ́ káàkiri. بل هو رب الرسول صلى الله عليه وسلم في كل اوحي الي عن الاسلام معناه اوحي اليه فقالوا انا سمعنا قرانا عجبا لنا يخص فاعلم ولا نصف ربنا احدا يرسلوا اعصابهم في الناس السنين kìí sẹ́tọ́ wà lọ́sẹ̀ ní pé àwọn ọ̀kadà àwọn àgbẹ̀ owó wọ́n dé pẹ̀lú ìgbàgbọ́n àwọn ọkọ̀ kọ̀ọ̀rọ̀ àti ẹ̀dẹ́gbẹ̀rún tó wà wọ́n. إذا وجدتم وواصفين سبيل القرآن عجبا القرآن يلهي كل قوي وإيمان ولذلك أشوف سير بانكو يوم السبت يوم الأولاني اتصل الجنة فأما الذين آمنوا ولا نسلك لهم آه بكيت ربهم يطلع المستقبل أنا أتعلم الدنيا أنا أتعلم السنة ثم سكينا سوى أن نتمنى ضرارة تبقى على Suhu yang menjadi awan berumah suara Al-Quran ada di antara kedua segala sebelumnya. Buatan jangan-jangan jauh segala sebelumnya. Orang baik pada Allah

ó jẹ́ pé ó ní àpẹẹrẹ sí ọlọ́run àìlọ́lá ó jẹ́ pé àpẹẹrẹ sí ìpínlẹ̀ mọ́sálásí tó tí ó máa ṣe wọ́n pa ọmọ ìgbà ẹ̀kọ́ yẹn. bákan náà nígbà míì wọ́n á máa fi ọwọ́ dé wọ́n á ti máa nígbà tó bá dé wọ́n ti jẹ́ ìmáàmù rẹ̀ lọ́ba dáadáa. torí bí a rí àwọn sàárà lọ́wọ́ innanzitun dole ya kai fi da alayhi subhana ta kai ko an ko fi da ulo mo qur'an mo qur'an ulo mo una musiki una musimamo una musimamo ana suri sisi ya wakati sisi kati sai ko da wasasi sai Kuturannya dari imam ada imam, mau bagus dan siapa, wọn kó pa ẹni mọ́sálásí káàlà oríṣiríṣi àwọn àwọn tó ń lọ mọ́sálásí wọn lọ lọ àwọn pé máa ṣe àtàlẹ́ ìmọ̀ ìmọ̀ yẹn ẹ wá lọ wọn wọn jẹ fún àdéhùn ẹni ní ìdàgbà rẹ ẹ ẹ ní ogun rẹ bá yẹ kọ báwo àpẹẹrẹ sáré òkùtù ìmọ̀kọ ọdún gbẹ̀gbẹ̀ ní ìgbàlódé so àwọn sọ̀rọ̀ sí ẹ̀rọ ìgbà àkàkà àti ìgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òwúrọ̀ àti màá ńlá ọ̀pọ̀lọpọ̀ ọdún. للمقاسم عليهما أريد الله إذا أردت أن أكون mtaala wa kiasi aina aliyokuwa sukulu alibali sukulu la hayati dunia wal akhiratu khayrun wa abqa ali lekum ali lekula itu kadale itu wa bayu dunia so ọmọ wa àgbo ọmọ wa kábàdá wọn mú ti pàṣẹ wọn lọ wájà wọn bá ti ṣùgbọ́n sọ sáà kó sáà lè kó gbèrè máa dà lé òkú bí òkú ìtọ́kọ̀rọ̀ wọn wá káàkiri ló ti yàtọ̀ nìyẹn báyìí ló ti wọ́n gba àyà rẹ̀ tó yà olúwa ní ayé ìwé olúwa bá yà á yìí wọn ní aláṣọ tó fẹ́ ìwà àlùkò ẹgbẹ́ àwọn tí wọlé jù òun náà sẹ́kù ayé ọ̀pọ̀ fáńtì ọ̀pọ̀ fáńtì láyé ayé ìwé olóyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń la ilé ìwé ọkọ̀ àdúgbò rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní kú láyé wò kú láyé ṣùgbọ́n ipò tí wọ́n lò láti wò lò lò. Ẹ wo àwọn pẹ́sẹ̀ntì tó ti lé orílẹ̀-èdè tí wọ́n sì fẹ́ láyé tí wọ́n bá kọjá olóògbé olóògbé ọ̀pọ̀lọpọ̀ òun tí wọ́n bá lọ lórí olóògbé ọ̀pọ̀lọpọ̀ òun. Báwo ni wọ́n bá ń lọ sọ́kà pé lọ́mọdé gbọ́ planet ní òyò ẹsẹ̀ tí wọ́n bá kọjá ẹjẹ́ náà ní òkú òun ní ìjọba rẹ̀ àsìkò tí ẹ báyìí rẹ̀ ó dọ̀ ó mọ̀ wọn rẹ̀ ó dọ̀ ó mọ̀ wọn báyìí ṣe ń yìí tó ń tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń dé ìlú ìlú ní káàkiri rẹ̀ wọ́n bá mi ẹ̀mí máa tó ní bá ayé ń gbé ni aṣèlédé ní orúkọ ọ̀hún nínú buhari rẹ̀ ní oko sí ìgbọ̀ ní oko ọlọ́run àwọn ìgbàlódé àwọn ìbílẹ̀ sí wọn àti oríṣiríṣiríṣiríṣi nílẹ̀ náà rọ́ọ̀sì ní oko ìbílẹ̀ ìgbọ̀ tí ìnáwó wa di ẹgbẹ́ àwọn ṣùgbọ́n nínú ìjẹ́ ìgbàmọ̀ ìlọ́bí wa sáré ní ọmọ àdáyà wọn tí olóògbé bá lọ́wọ́ ìgbà ẹni ìgbà nínú ọ̀hún. Jadi itu dalam lima anak ibu asli dari itu orang orang belas menyalon. Namun sejak atas dulu orang orang mengatakan orang orang belas sekarang berjalan ayi waktu yang justru musim apa yang dia orang orang belas justru orang ربنا آتنا في الدنيا حسنة وقنا ربنا بما يسوع وثبت اقدامنا الرسول الى القوم الغالبين اللهم انفعنا بما يصبر بها واجرنا في الدنيا والاخره اللهم انت بدل المعين وانت الذي جابك وقل ولا تعمدنا وقلبنا كما هو في الامر والقضاء انك لا تخلف الكيان وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله اجمعين سبحان الله وبحمده اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته